ẹkúlé ẹkúlé ńlá káràlẹ ò ẹrẹ wa là á kérò náà o ẹkúlé lórí ètò yìí lónìí ètò Kílárí gbọ́ láti iléeṣẹ́ Flip TV àwa náà ni àwa náà kọ́ ọlọ́run ọba mọ̀ ọlọ́run ọba ní fún wa ṣe kábíyèsí ọba lánàá ọba lè ní ọba títí ayérayé àìkú àṣà àti àdìbàjẹ́ mo dúpẹ́ dúpẹ́ dúpẹ́ lọ́wọ́ ọlọ́run ọba mo dúpẹ́ lọ́wọ́ èèyàn yan yìí ẹ̀yin tẹ́ ń dúró ẹ̀yin èjìká ẹ̀jẹ̀ mọ́sẹ̀ bá lọ́wọ́ ọlọ́run ọba lè ní ọba náà ọbẹ̀ ní ọba títí ayérayé ẹjọ́ yẹ mí kalẹ̀ o ẹ mọ̀mọ́ ẹjọ́ yẹ ẹlẹ̀ adéwọlé lórúkọ tí mò ń jẹ́ adéwọlé olúwafẹ́mi olúwafẹ́mi ni ọmọ adéwọlé ọmọ òpó kọrọbìtì kọrọbìtì ọmọ òpó ọmọ òpó rọsọ òpó ilé bàbá tí aná ti ń o o. o. agbádùn díẹ̀ wá tọ́lá bọ́mọdé bá ròyìn àṣàkàrànù kí láàrí gbọ́ lẹ́tọ̀ kí láàrí gbọ́ lórílẹ̀‐èdè nàìjíríà kí láàrí gbọ́ nílẹ̀ yorùbá ẹ wá nǹkan fìdílé ẹ fìdílé nǹkan jájọ mọ́ bẹ́tò yìí ẹ mò ń padà bọ̀. kí láàrí gbọ́ ń dàrú sọ gbogbo ayé ló ń wọ̀n jẹ́ láti nàìjà d'Amẹ́ríkà gbogbo wọn náà ti gbọ́ lọ́mọdé àtàlàgbà ẹ̀ṣẹ̀ tẹ̀ ń gbọ́ wa àkìlà rí dàró sọ gbogbo ayé ló ń gbọ́ mu láti nàìjà délu London gbogbo wọn náà ti gbọ́ lọ́mọdé àtàlàgbà ẹ̀ṣẹ̀ tẹ̀ ń kẹ̀ǹgẹ́ kẹ̀ǹgẹ́ kẹ̀ǹgẹ́ kẹ̀ǹgẹ́ kẹ̀ǹgẹ́ kẹ̀ǹgẹ́ ẹ ṣé gan ni hmm. ẹ wo bí gbogbo ẹ̀ bó tilẹ̀ wù kó rí inú wa ò mọ̀ dùn ni ayọ̀ wa ò ní bàjẹ́ lágbára Ọlọ́run ọba kófíìdì kó wọn lọ́tún kó wọn lọ́sì kò ní dàdélé wa ẹja bẹ̀rẹ̀ ètò nípẹ̀rẹ̀ o ó lágbára o àwọn aróòkè ọya ńgbà míì ọ̀rọ̀ wọn a máa dọmí lójú torí àwọn ló yẹ ká máa pè ní arígbìmọ̀he òré èsàn tagìrì bẹ́ẹ̀ ni tó bá ti dọ̀rọ̀ àwọn nǹkan tí ò nítumọ̀ bíi pé bíi kí wọ́n ní lọ́jọ́sí náà la gbọ́ wọ́n ní ní òkè ọya Eh, wọ́n fọ́ ìgò bíà tó tóbi two hundred tó wọ́ọ̀tì bíi two hundred million naira Ganduje kàn ní kankan déédéé ba gbogbo ẹ̀jọ́ ìyẹn ti lọ ti pẹ́ kí la ní kí wọ́n ṣe kí la kí náà ń ṣe ládùúrú drug abuse tó pọ̀ lọ́dọ̀ yín ìgò bíà lẹ̀ ń fọ́ èyí tó tún wá ṣẹlẹ̀ lẹ́nujọ́ mẹ́ta ni wọ́n bá ní El-Rufai aláwọn kan gbọ́ gbọ́ fìrìfìrì pa àwọn kan láwọn fẹ́ ṣe patí kan níbi tí wọ́n ti lè ṣe nǹkan tó bá wù wọ́n tán lè múra wọn méjì méjì kan ṣe tó bá wù wọ́n ká tó bojú wò ká tó bojú rí láàrin twenty four hours gbá wọ́n ti lọ wọlé yẹn ah, ah. máa wò pé ó dáa ṣé tó bá ti pé ilé àwọn ẹ sàmọ̀lé bíi kò sí kẹ́ ẹ mọ́ ti gbọ́ pé bíi báyìí làwọn bandits níbẹ̀ ni wọ́n ń gbé àbí ibi àwọn kidnapper ní sáìdì Kaduna ibì kan náà fi ń ṣẹlẹ̀ ìyìn tí ìgbọ́lé mélòó lẹ wó kán sọ pé ilé àwọn bandits àbáwọn tó support bandits ẹ̀wọ̀n kan wọ́n kàn láwọn láwọn kan ṣe pati wọ́n fẹ́ mọ́ bára wọn sùn ní pati ìyún wa ni El-Rufai ló wá sáré gbé ló gbé katapila ló ló ń dalé ló ń dọ̀nà wó àwọn èèyàn tẹ̀ ti sọ pé ó dàpọ̀ El-Rufai wọn ó láìkì ilé wíwó ó láìkì ilé wíwó gan ọlọ́run mọ̀ sí ọlá pa mọ̀ sí ọlá rungún ìjọ kan lọ́ọ́ ti lọ wọlé gọ́fìmẹ̀ntì ọlọ́ọ́ ti lọ wọlé gọ́fìmẹ̀ntì kọ́ tó fura wọ́n nígbà tó wà lábújá bí sí mọ̀ wọlé náà nù ẹ́ ní ilé kí ní gbogbo báyìí ó ti wò gbá kí ló dé owó làwọn èèyàn mọ̀ fi ra símẹ́ǹtì ojoojúmọ́ ni símẹ́ǹtì Dangote ń gbówó lórí ọ̀tí ẹ̀rú òkú ọ̀tí ẹ̀rú lẹ́ẹ̀mejì ẹ̀ tí ẹ̀ béèrè mi ìrò bóyá náà béèrè wọn àti ẹ̀ béèrè ẹjọ́ wọn béèrè ẹjọ́ lọ́wọ́ ẹni tó ní kíní onífẹ́mi Fálànà fi wá bọ́ta pé ẹ̀rùfáì òfin tó ṣe fúnra rẹ̀ náà lọ rú torí inú òfin tó ṣe ní eighteen ó sọ pé wọ́n máa fún àwọn tó bá fẹ́ wó building tó bá ilé tó bá ti jẹ́ pé bóyá ó tàpá sófin wọ́n mọ̀ fún wọn ní nọ́tìsì ẹ dákun nọ́tìsì wo lẹ́rù fàáyé fún àwọn tó ní ibi tán tí wọ́n tí wọ́n ní wọ́n ti fẹ́ ṣe pati kò fún wọn fún ní nọ́tìsì kankan wọn fún wọn nọ́tìsì ilé Aisha Yakubu ẹ kàn déédé gbé katapila lọ́bẹ̀ ẹ̀dẹ̀ lọ wó àwọn olóòṣè wọlé ṣùgbọ́n gbà tí odidi ìjọba bá ń ṣe jungle justice jungle justice lẹ́sẹ̀ irú irú nǹkan báyìí gan kò sí nǹkan tó ní kẹ́ mọ̀ mọ́ kẹ́ mọ́ gbé wọn lọ ok lẹ́yìn tán tó wọlé tán síbẹ̀ ẹ tún sùn wọn sí kóòtù ẹ sùn ọkọ rẹ̀ sí kóòtù kí ló tún dé wọ́n ẹ sáà gbọ́ fèrèfèrè pọ́n fẹ́ ṣe patí ni ṣé wọ́n ti ṣe ni kí ni ṣé wọ́n ti ṣe ni ṣé wọ́n ti kí ni wọ́n ti ṣe patí ọ̀hún wọ́n náà fẹ́ ṣe ni nígbà tá a sì wádìí ẹ lọ tá a wádìí ẹ bọ̀ náà irọ́ náà ni gbogbo kíní wọ̀nyí wọ́n lé ọkọ ẹni tó ní ibi ibẹ̀ yẹn pé ọ̀kan nínú àwọn ẹgbẹ́ òṣèlú PDP ni ló gbà ló gbà yéye ló gbà ló gbà lọ́gbàlọ́gbà ẹ rọra o ẹ Rufai bó tiẹ̀ gbọ́ yorùbá lọ́gbàlọ́gbà èyí lọ́gbàlọ́gbà lọ́gbàlọ́gbà ẹ rọra o. Hmm. ẹ rọra bẹ́ẹ̀ ni ti rí ọ̀la ò rí bẹ́ẹ̀ ẹ̀yin náà ń bọ̀ á di ordinary citizen ẹ kó pẹ́ bóyá ni ẹ máa padà di ordinary citizen ni bẹ́ẹ̀ rí lọ wí bọ̀ ẹ̀yin náà dokunjọ kan tẹ́ ní ìdìrànlọ́wọ́ àwọn kan tẹ́ bá lọ síbì kan eléyìí tẹ́ ń ṣe yóò ti pọ̀ jù ẹ ń ṣe agbára lò gan-an ẹ jẹ́ káṣẹ́ mi mo ká padà wá lórí ọ̀rọ̀ El-Rufai wàhálà ẹ̀ pọ̀. ẹ káàbọ̀ padà sórí ètò ó lágbára o ọ̀rọ̀ tí mo fẹ́ mú yìí ọ̀rọ̀ tó ti ń jà rìnrìnrìnrìn káàkiri ni ọ̀rọ̀ tó bá ti jọ mọ́rọ̀ ṣọ́ọ̀ṣì èmi fẹ́ dá sí i torí àwọn èèyàn wa ń gbà míì láàrin àwọn kírísítẹ́nì tó bá yẹ pé àwọn ẹlẹ́sìn apá ìkejì ni tán bá ti sọ̀rọ̀ tán bá sọ nǹkan kan pa ànábì mọ́mọ́ àbá ń sọ nǹkan kan pa kùránì àbá ń sọ nǹkan kan pa Islam ó jẹ́rọ́ ó jòótọ́ o tí wọ́n bá sá ti láìkẹ̀ wọ́n á dìde ni ṣùgbọ́n mo ṣàkíyèsí pé irú ẹ̀ náà wà lọ́dọ̀ àwọn Christian ìbá ànábì mọ́mọ́ sẹ́ ni àwọn ti Muslim ń jà fún àwọn pásítọ̀ tá a fojú rí tèmi àti yín tá a rí tá a lè sọ one or two nípa wọn ẹ gbọ́dọ̀ sọ̀rọ̀ nípa wọn àwọn Christian wọ́n á dìde ni wọn á lóun gbógun ti ṣọ́ọ̀ṣì ni òun ṣe kinní kan ni òun ṣe gbá kan ni òun ṣàwo kan ni nígbà tẹ́ pọ̀lọpọ̀ òsì kúkú mọ̀ túmọ̀ ṣọ́ọ̀ṣì ọ̀pọ̀lọpọ̀ mọ̀ túmọ̀ church church is body of Christ tá a bá rí ibi tí ò da nínú body of Christ kò ní kò ní ká má sọ ìgbà tá apostle Paul rí pa àwọn kan ṣe nǹkan tí ò da ńjọ́ sí ó sọ fún wọn nígbà tó rí pé Peter nǹkan tó ń ṣe pé ó kù díẹ̀ káàtó ó sọ if there is truth téèyàn bá rí nǹkan tí ò da èèyàn máa sọ ó dẹnu church o kò yìí kò ṣe pé bóyá torí pa sọ pé chọ́ọ̀chì ṣe nǹkan tí ò dáa ká wá sọ pé bóyá gbógun ti ọlọ́run ni kò sẹ́ni tó ń gbógun ti ọlọ́run téèyàn bá rí nǹkan tí ò dáa kó sọ ọ́ níbi tí mò ń lọ ìdènà ọ̀dọ̀ Don Davis ni mò ń lọ hmm. Don Davis ọmọ ọmọ school Deeper Life yẹn hmm. oríṣiríṣi ló ti gbàgbó ló ti gbàgbóró kan ẹlòmíín lẹ́yìn àjẹ́ni woman yẹn eh, ó purposely mú ọmọ yẹn lọ́bẹ̀ kí ó lè ṣe irú àwọn nǹkan báyìí ni èmi náà máa gbọ́rọ̀ ta ló máa mú ọmọ ṣé ó ti wá ń bìlẹ̀ ó ti wá mọ̀ wípé bóun ṣe mú ọmọ ń lọ kí wọ́n lè máa tọwọ́ bọ̀ ọ́ níbi tí ò yẹ lára rẹ̀ kán lè fi bi pa torí ẹ̀ ló fi mú ọmọ ń lọ ẹ sì bẹ̀rù ọlọ́run wọ́n ní kò yẹ kó dákọ kò yẹ kó mú ọ̀rọ̀ Kúmúyì wọnú bó ni ò ṣe ní mú wọnú bó ni ò ṣe ní mú ọ̀rọ̀ Kúmúyì wọnú ẹ̀ ṣéyàn lè dákọ̀ọ́ Eh, ajá bẹ́ẹ̀ bó lè yóò ṣe perí ajá tí ò ní perí ìkòkò tí wọ́n fi ṣe kò sí bí wọ́n ṣe pé ọkọ̀ ajá tí wọ́n ní perí ìkòkò tí wọ́n fi ṣe àbí kí là ń sọ lẹ́ni kí là ń sọ tí ò táàrí bí gbọ́rọ̀ ara wa yé bó lè yóò ṣe dákọ anything nípa deeper life tí ò ní kan Kúmúyì tí nǹkan tó dáa bá jáde nínú deeper life Kúmúyì náà là á dákọ tẹ́lẹ̀ tó dáa bá jáde ńbẹ̀ Kúmúyì náà là á dákọ wọn lè yàn tó bá ti wà lókè ló ní láti máa fura pẹ̀lú àwọn tó kó rọra fìrìfìrì pé ìjọ deeper life ó ti kúrò ní tàtijọ́ a ti ń gbọ́ tipẹ́ tipẹ́ tipẹ́ tipẹ́ péjọ deeper life ayé ìgbà yẹn tí wọ́n kọ́kọ́ gbà yẹn deeper life ti gbà yẹn kọ́ o deeper life ti sìn new deeper life ni bí orin tí bàbá eh, bàbá mi inú olúwa kan kọ́ ńgbà kan níyí adédòkun kẹ̀kẹ́ tuntun kẹ̀kẹ́ tuntun kẹ̀kẹ́ tuntun kẹ̀kẹ́ tuntun kẹ̀kẹ́ tuntun kẹ̀kẹ́ tuntun orí kẹ̀kẹ́ tuntun o ní ìgbàgbọ́ dúró lé orí kẹ̀kẹ́ tuntun ni ayé ìgbà yẹn ti kọjá deeper life tá a ní nísìn èmi ò sọ mẹ́mbà deeper life o ṣùgbọ́n <laughs> bí náà bá ń jólókò mọ̀jàlá ó ṣàfófò kò sí bí nǹkan burúkú ó ṣe máa ṣẹlẹ̀ nínú chọ́ọ̀chì a máa rí i a máa fi ti gbọ́ díẹ̀díẹ̀ a máa fi ti kọ́ lẹ́kọ̀ọ̀kan ara àwọn àràpá ìbàjẹ́ tó ti wọnú ìjọ ní ọ̀rọ̀ ti ọ̀rọ̀ Don Davis ṣé ó yẹ kéèyàn kétí èèyàn tiẹ̀ kọ́kọ́ gbọ́ náà pé nínú nínú school tí deeper life dálẹ̀ lẹ̀ irú nǹkan bẹ́ẹ̀ yẹn ń ṣẹlẹ̀ wọ́n ń tìka bọ fùrọ̀ ọmọ ọlọ́mọ wọ́n ń tẹsẹ̀ bọ̀ ní fùrọ̀ wọn fún lóúnjẹ ǹjẹ́ ibo ni wọ́n ti rí irú àwọn ọmọ yẹn ibo náà ti rí wọn ibo ni wọ́n ti rí irú àwọn ọmọ burúkú bẹ́ẹ̀ yẹn ìyá ọmọ tó wá bọ́ ta tán oríṣiríṣi là ń gbọ́ wọ́n ní wọ́n tó yẹ dókítà kan snaking wọlé ó fẹ́ fún ọmọ ọlọ́mọ ní àmọ́ tó fẹ́ gbé sọmọ ọlọ́mọ lára tí wọ́n wá díẹ̀ lọ wá díẹ̀ bọ̀ ó jẹ́ dókítà tó ṣe screening tó ṣe medical screening fún Don Davis nígbà tó fẹ́ wọlé ó fi mask bojú òun ni wọ́n tó pè so tí wọ́n bá tiẹ̀ pẹ̀lú dókítà yẹn só yẹ kó lọ káti ẹ̀ ní kọ̀lígì ẹ̀ pé pé kó wá treat ọmọ yẹn só yẹ kó lọ pé kò yẹ kó ń lọ because ìjà ti wà ńlẹ̀ sìn báyìí kò yẹ kó ń yọjú torí tó ń bá yọjú wọn nǹkan míì ni wọ́n pè é eh, fínú fídíò fọ́nrán kinní yẹn tí mo wò ìyá ọmọ yẹn ó ní Doctor yẹn ó wà ní police station ọ̀dọ́ kò dákọ sẹ́ẹ̀lì tó wà kò dákọ police station tó wà ṣùgbọ́n èmi mọ̀ wípé nínú ọ̀rọ̀ gbogbo ọ̀rọ̀ tí wúmà yẹn sọ òun kọ́ ni rọ́ ní ìsìn báyìí wọ́n ti gbé wọn lọ kóòtù rò pé wọ́n gbé kéèsì wọn wà ní kóòtù wọ́n ti adájọ́ ti dá wọ́n ti sún kéèsì wọn sí on the twenty oṣù tá a wà yìí inú oṣù tá a wà yìí ogúnjọ́ oṣù tá a wà yìí òun ni wọ́n ní wọ́n padà wọ́n sì gba béèlì wọn rò pé ẹgbẹ̀rún lọ́nà ẹ̀ẹ́dẹ́gbẹ̀ta ni wọ́n gba bẹ́ẹ̀lì kọ̀ọ̀kan àwọn tí kìíní ṣẹlẹ̀ sí tírù nǹkan báyìí bá ṣẹlẹ̀ nínú ìjọ ó yẹ kíjọ bojú wẹ̀yìn ni kíjọ wò pé ibo là ń ti ń ṣubú kí ló fa gbogbo wàhálà yìí èyí hmm? ṣe pé kí nǹkan kí wàhálà ṣẹlẹ̀ nínú ìjọ ká wá ti bìlífù pé everybody kò kásà dákẹ́ ká máa wòran ni ẹni tá àná lára ń tà wọ́n ní kò yẹ kí ìyá ọmọ òun kó wá sórí social media kó wá sọ̀rọ̀ ah sórí social media ni gbogbo èèyàn ń gbé nísìnyìí bẹ́ẹ̀ lómi ìdẹ́n báyìí orí social media kì í ṣe ìyá ọmọ nìkan gbogbo ẹjọ́ nísìnyí báyìí orí social media náà ti ń rò ẹjọ́ arákùnrin Nuru Nuru alátọ̀tọ̀ tó fa tọ̀tọ̀ dájàgbọ̀n sílẹ̀ orí social media láti rò orí social media náà náà ti parí ẹ̀ mo rò pé ńgbà tí ariwo pọ̀ tẹ́jọ́ pọ̀ pọ̀pọ̀pọ̀ iná ló mú káwọn alákòóso FCMB náà wò pé wẹ́ẹ́ tá a bá ní kọkùnrin lọ yẹ̀gbá ó ṣeé ṣe kó ṣàkóbá fún báǹkì wa orí social media làwọn èèyàn ń gbé nísìn bọ́ ọ bá ná ìyàwó rẹ nísìn social media wọn ò ti parí rẹ béèyàn kan ṣoṣo tó bá ti rùn jù nísìn social media lẹ́ẹ̀tì máa gbọ́ ẹ́ orí social media láyé ń gbé nìyẹn kan ní woman yẹn ń pariwo lórí social media ní ọmọ táyé bí láyé ń pọ̀n orí ibo ni kó ti wá pariwo ṣé kó bọ́ sáàrin ìjà kó mọ̀ ké ní social media náà ni nísìn social media là ń ti dẹun là ń ti ń wẹ̀ là ń ti ń ṣe gbogbo rẹ̀ hmm? ó kàn jẹ́ pé nígbà tó dé kóòtù ń tà ń sọ náà náà sọ fún both side náà náà sọ fún pé láti sin lọ ẹjọ́ ti wà ní kóòtù a gbọ́dọ̀ gbọ́ pé èèyàn kan tó bọ́ sórí kinní ó ń rojọ́ torí irú àwọn nǹkan bẹ́ẹ̀ ó máa ń affect ẹjọ́ ó máa ń ṣàkóbá fún ẹjọ́ kì í jẹ́kẹ́jọ́ ó lè lọ bó ṣe yẹ kó lọ ṣùgbọ́n síbẹ̀síbẹ̀ náà ẹni tá a nà òun lára ń ta àdúrà là ń gbà yí pé ògo tí ṣọ́ọ̀ṣì ti sọnù kọ́lọ́run dá ògo ṣọ́ọ̀ṣì padà torí mo wọ̀ tó mo wò sí gbogbo ṣọ́ọ̀ṣì ah, bẹ́ẹ̀ ní CAC bẹ́ẹ̀ wo CAC oríṣiríṣi tẹ́mọ̀ gbọ́n bẹ kò ní dẹrùn bẹ́ẹ̀ wo MFM oríṣiríṣi tẹ́mọ̀ gbọ́n bẹ kò ní dẹrùn rìdíìmù oríṣiríṣi tẹ́mọ̀ gbọ́n bẹ kò ní dẹrùn tẹ́ẹ̀bá nígbà tí èèyàn kan bá wà tó jẹ́ pé èèyàn kan péré ẹ̀ mọ̀ wo lórí wọn ẹ̀ jẹ́ pé èèyàn kan péré ló dáa nínú èèyàn bíi three million tó ṣe pé ẹnìkan péré la lè sáìtì pé a tó dẹ̀jọ́ lórí wọn náà ni àwọn tó kó jọ kí ni ká ti sọ ń pa wọn àdúrà tí mò ń gbà ni pé kọ́lọ́ ń dá ògo ìjọ rẹ̀ padà ìjọ ti wọ ah, ìjọ wọn ti wọra wọn lẹ́jù eh, eh, ẹ̀mí òkùnkùn ti wọnú ìjọ èṣù ti gbàjọba nù ìjọ ọlọ́run nìkan ló lè gbà wá ń bẹ̀ kò jù bẹ́ẹ̀ lọ tí mo fẹ́ sọ ń pa eh, ọ̀rọ̀ davis àti ìyá rẹ̀ ti ń pariwo lórí social media ẹni tàná o yóò pariwo yóò pariwo ẹ jẹ́ ká sẹ́mi mo kí n tó padà wá. ẹ káàbọ̀ padà sórí ètò a máa jọ mí lójú ìjọba wa tá a wà ní ìsìn báyìí ìgbà míì báyìí wọ́n sì máa ṣe bíi Boko Haram wọ́n sì máa ṣe bíi àwọn onísùnmọ̀mí torí kí ló onísùnmọ̀mí ń ṣe ìdí tó onísùnmọ̀mí fi ń pààyàn ni pé láti dẹ́rù ba àwọn èèyàn ìjọba yìí ìjọba tó ń dẹ́rù ba àwọn èèyàn ni ìjọba àdẹ́rùba ni ah! bí kánkàndéédé sọ pé lójijì kánkàndéédé sọ pé ìgbà tá a fẹ́ sọdún wọn rí táìmù tí wọ́n ó ṣe nǹkan gidi tí wọ́n ó ṣe nǹkan wọn ní eh, ìbàdàn lagos expressway ojúnà ìbàdàn sí èkó ìgbà tá a fẹ́ sọdún ni wọ́n ní àwọn ò tì fún bíi seventy eight hours ẹ wá dúró wàhálà tí wọ́n dálẹ̀ ó kú dẹ̀dẹ̀ ká sọdún náà ní a kínní kan nin ẹn tí ò bá ti gba nin ó blọọkù símù ẹ ní ọ̀sẹ̀ méjì péré sì ná fún wa ìròyìn tó kóyàn láyà sókè n táwọn boko haram náà ń ṣe nù ìròyìn tó kóyàn láyà sókè bíi kan náà pààyàn bíi mẹ́ẹ̀ẹ́dógún kan sì ṣe fídíò rẹ̀ kan sẹ́ndì ẹ̀ síta kí ni yàtọ̀ bíi kẹ́ ẹ kó wa láyà sókè òun ní nísìbà àwọn èèyàn ti wá bẹ́tà wọ́n ti ń wá NIN wọ́n ti ń wá káàkiri wọ́n rí bí wọ́n rí bí sí NIN àwọn èèyàn ti complain complain àwọn òṣìṣẹ́ NIN gan tiẹ̀ ti wá daṣẹ́lẹ̀ báyìí covid wà ń ta ẹni àlọ́mọ gba NIN ẹ láàgbọ́dọ̀ gádà ẹni àlọ́mọ gba NIN àbí kí ni àbí kí ni kí ni wọ́n ti ń pè ẹ́ kí ló dé tíjọba ẹ ṣe láìkì kankan dídé kó àwọn èèyàn láyà sókè bá a tún ṣe ń rún yín lẹ́nu tán àti ìrún tán ẹ tún náà fowó lówó ná àwọn fowó lówó ná yàrá kan three thousand naira ẹ tó fi kún iṣẹ́ kí là ń ṣe mo rò pé ibi jẹ́ ń bọ̀rọ̀ náà ìlọ wọ́n fẹ́ jẹ́ gbọ́rọ̀ náà kó dàbí pé bóyá olówó nìkan ni òmùọ̀ tán náà nílùú yìí mo rò pé n tán fẹ́ ṣe nu ọlọ́run sì ní gbà fún yín tó fi jẹ́ pé gbogbo nǹkan tí ò ní múnú èèyàn dùn kẹ́ẹ̀kan sáà déédéé wá kẹ́ẹ̀kan déédéé wá pọ́lísì kan tí ó fún gbogbo èèyàn ní sọ lọ́rùn báyìí tá a mọ̀ pé ee ee tá a mọ̀ sára bàrà báyìí pé apò agbé o ìjọba tún ti kí ló dé ẹ́ ah, nígbà tẹ́ ìṣàgbésùn mọ̀ mí kò dáa o kò dáa o ah, ẹ kàn mọ́ déédéé fún ata pupa sí alójú ní gbogbo ìgbà làwọn èèyàn wà mọ́ sá káàkiri ẹni ká mọ́ tẹ star three kìíní kan ká fi wá nin nọ́mbà wa èmi ti testa mo ti sẹ́ndì ẹ̀ sọ́dọ̀ wọn kán kó létí ẹ̀ pẹ̀lú eh, eh, nọ́mbà mi ààrẹ jẹ́ àrómira sódìgbà tèmi náà bá tún lọ tèmi náà tún lọ wọ́rí pò sọ́dọ̀ àwọn oníkófìdì tí mo tí mo tí mo wà lẹ́yìn tí mo lọ dúró sáàrin èèyàn one thousand tó ló ààrẹ fi mú kókò kúkò wálé ẹja mọ̀ sọ̀ọ́sẹ́ o dẹ́ẹ̀dẹ́ mìíràn ọ̀ wàhálà yìí pọ̀ gan o dẹ́ẹ̀dẹ́ mìíràn ọ̀ kí Buhari náà bọ́ ta tó bá máa àdírẹ́sì wá báyìí ọ̀rọ̀ tó dẹ́rù bà wá níbí pé ọdún yìí ó le o ẹ bọ́ ṣòkòtò gan ni o wàhálà máa ṣẹlẹ̀ o kí ló dé kí ló ṣẹlẹ̀ ìjọba tẹ́rọ́rìsì lẹ́ ń ṣe ni ah, ẹ jọ ẹ dákun o ẹrẹ̀ ńlẹ̀ o ẹrẹ̀ ńlẹ̀ gan ni o ah, ìbáṣe báyìí lálárúgbó kú ni gbogbo alárúgbó ti máa rúgbó rẹ̀ sìn ah, ó lágbára o ẹ jọ ẹ ṣàánú wa o lẹ́ẹ̀dẹ́mìíràn ọ̀ ìjọba Buhari ìjọba APC lẹ́ẹ̀dẹ́mìíràn ọ̀ ẹ̀yẹ kàn mọ́ kó aláyà sókè kó aláyà sókè kó aláyà sókè kí ló dé ẹ fẹ́ pa wá tán ni ẹja jẹnibú ni ní ẹja rẹ ẹja sẹ́mi mú kí n tún padà wá. bíbélì ló sọ bẹ́ẹ̀ ó ní olódodo yóò dàgbà bí igi kédárì ní lébálónì àwọn ẹni tí a gbìn ní ilé olúwa wọn ò gbà ní àgbàlá ọlọ́run wa wọn ò máa tutù wọn ò máa minimini wọn ò sì máa so èso nínú ogbó wọn láti fi hàn pé ẹni dúdú ṣinṣin ni olúwa ibi tí mò ń lọ òdìnà ọ̀dọ̀ Ọbásanjọ́ ni àìpẹ́ ìlà rí baba ní orí fọ́nrán kan ni bàbá tún ṣe exercise báyìí ni bàbá ń jó kò ṣẹ̀ṣẹ̀ máa jó o ṣùgbọ́n ijó ti ó ní eh, exercise á ìyún ó tún ó dùn díẹ̀ eh, kọ́lọ́n jẹ́ kí àjíǹde ara kó máa jẹ́ fún gbogbo àwọn olórí wa èyí tó bá ṣe dáadáa àjíǹde ara ó jẹ́ fún èyí tí ò bá ṣe dáadáa mọ̀ ń pa rẹ̀ àjíǹde tó bá wù kó jẹ́ fún mm, kò jù bẹ́ẹ̀ lọ mm. eh, ah, ọ̀rọ̀ kófìdì ó lágbára o wọ́n ní fasin wọ́n ní fasin kan bọ̀ fasin yẹn Buhari àtòsíbàjò ni wọ́n á kọ́kọ́ gbà tá ẹ bá gbé fasin dé tọ́lọ́n bá ní torí àwọn Christian kan ti ń sọ pé ká má gba fasin wọ́n lá anti Christ ni anti kìnní kan ni àwọn Christian gangba mi wàhálà wọn máa ń pọ̀ àwọn Christian mi láìkì ẹ wọ́n láìkì ẹ̀rù style àwọn míì náà fi ń ṣe terrorism wọn. Eh? wọ́n láìkì kan tó bá rí christian mi báyìí kò ní gospel tí jésù kan lè gbélé lọ́wọ́ gangan kò ní preach ẹ̀ good news kò ní preach ẹ̀ bíi gospel bíi kó mọ fọ̀rọ̀ àpáàdì dẹ́rùbà àwọn èèyàn bíi kó mọ pé hey àwọn boko haram ti fẹ́ gbàjọba nàìjíríà o wọ́n ní wọ́n tún ti pààyàn kan bẹ́ẹ̀ o wọ́n fẹ́ gbógun tàwọn kìrìsìtẹ́nì o wọ́n fẹ́ islamize nàìjíríà o kẹ́rù sámọ̀ ba gbogbo èèyàn lábàlú ká mọ̀ pé ẹ gbà wá o àwọn kan fẹ́ terrorize wa o kìíní kan hmm? ní vaccine tí wọ́n ń gbé bọ̀ wọn o antichrist ni o ccc ti dé o seven seven ti ń bọ̀ o kìíní kankankan nígbà tó sì jẹ́ pé àwọn christian wọn ò ní ka bible tó bá ti pẹ́ ń ka bible ni ẹ mọ̀ pé ccc ẹ mọ̀ pé ccc ṣe ẹ lọ ka revelation ẹ mọ̀ nípa ccc dáadáa ccc kì í ṣe tí wọ́n fi ẹ̀tàn fún yín bí mo dẹ̀ ṣe ccc kì í ṣe tí ó wà kí jésù tó dé lẹ́yìn tí jésù bá dé n ní sí sí sí sí ó tó dé ẹ má jẹ́ yẹn kó fẹ̀kọ́ tanná fún yín ẹ tiẹ̀ mọ́ ń sọ̀rọ̀ bí ẹni pé bóyá kò tiẹ̀ sọ́lọ́ ń bẹ mọ́ síbẹ̀ náà ló ṣe wá ìsì àwọn àyànfẹ́ kẹ́yìn kan sì dé kó sì fọgbọ́n tàn wá kó ní ẹ kó fìdí wà ń ta ó yẹ wá gba abẹ́rẹ́ kó sì mọ́ mú awọ six six six ibẹ̀ yẹn ló ṣe ìsì tí wọ́n ti pé bẹ́ẹ̀ ni kingdom of God ló ṣe ìsì láti yí padà then there is no strength in God èmi ó tọ́ ni yes that's the truth of the matter ẹ má gbé fasin wá wọ́n bá ti tẹ́sì ẹ̀ lára àwọn èèyàn tí mo rí pé ó ṣe kíní àgbà náà ni tó bá ti pé bẹ́ẹ̀ ló ṣe easy láti fi yàn ní àmì ccc ṣé dandan ni kán da kí lorúkọ rẹ̀ covid nineteen síta ni wọ́n lè fi ccc sínú ráìsì fún yín tẹ́ bá ti jẹ́ yes yes ẹ bá jẹ ráìsì ẹ jẹ ráìsì ccc èmi ti mọ̀ pẹ́ tán pọ̀ nù gbogbo kíní tán máa ń sọ yìí ti pẹ́ ọlọ́run ló máa ṣàánú mi bóyá I don't know mo kàn máa ń wà sọ́mọ́ tí n bá gbọ́ tẹ́lómi bá ń preach báyìí máa ń gbọ́ wò pé màá kàn ti yọ one or two points. pé ọ̀gbẹ́ni ọ̀rọ̀ rẹ ò ní fálùdarí kí ló ń try kí ló ń bá mi sọ gba àwọn story tí ò ṣe kínní a bá gbé fasin dé bá ti bá rẹ wa àti Yẹmí Ọ̀ṣínbàjò bá ti ṣe mo sábà pé pásítọ̀ ni Yẹmí Ọ̀ṣínbàjò kí ló kọ rẹ̀ náà Buhari òun náà tiẹ̀ tiẹ̀ mú kàdámù tiẹ̀ làwọn eléyìí àwọn séèwù tí wọ́n bá ti gbà tí ó sì ṣe wọ́n bákan káwa náà mọ̀ gbà lọ ni bó ṣe wà bó ṣe wà nìyẹn kéèyàn kan ẹ má jẹun ó bóbó yín o kò sí nǹkan tó jọ o ccc ń bọ̀ kò tí ì dé tí ccc bá dé kì í ṣe fasin ni wọ́n gbé wọlé ọ̀ọ́kan lẹ̀ gbà báyìí ni nínú kọ́ gbà sórí àbí kọ́ gbà sọ́wọ́ bẹ́ẹ̀ ni ọ̀ọ́ gbà ni tọ́ ẹni tí ò bá sì ti gbà wọ́n ó pa ni àbí ò ní lè ò ní lè rà ò ní lè ò ní lè ìjọba pákáleke ni kì í ṣe pé wọ́n tànyàn ẹ lọ ka ẹ ka bible ẹ ka revelation tẹ́ ẹ bá kálẹ̀ kíní tí ò yé yín ẹ tún ka ẹ tún ka ẹ kà á kà ó máa yé yín ó máa yé yín kì í ṣe ọ̀lẹ ló pọ̀ nú àwọn christian nínú àwọn muslim náà ọ̀lẹ ló pọ̀ o ìmí ń wọ́ṣípù quran ni kò ní kà á bẹ́ẹ̀ ni ẹlòmíín wọ́ṣípù quran kàkà kó gbé kó kà kó wo kí ló wà ń bẹ̀ kí náà sọ kí ni bọ́wọ́ la sí kí n tán sọ ń gbà yẹn láyé láti seven hundred century báwo ló ṣe relate mọ́ twenty first century tá a wà ń sìn báwo ló ṣe lè bó ṣe lè lọ mọ́ra wọn wọn ní kà á ọ̀lẹ ti pọ̀ jù laziness agbá religion náà agbá tì àrí rìsọ́ọ̀tì ẹ̀ wọ́n ní ṣọ́ọ̀ṣì tó wà ń kẹjà ó pọ̀ ju gbogbo ṣọ́ọ̀ṣì tó wà lamẹ́ríkà lẹ̀ síbẹ̀ náà àárí àárí rìsọ́ọ̀tì àárí àárí kankan olè ti pọ̀ ju ń gbòòrò ayé olóṣó pọ̀ lọ ṣúà hmm? àwọn olóṣó ló ń lídìí ṣọ́ọ̀ṣì ẹ wo ẹ já sẹ́mi mu ká padà wá. Hmm, ó lágbára o àṣé ẹ̀rín ò yàtọ̀ tó délùú hmm? <laughs> èbó èmi ò mọ̀ pé òrùbèbè náà ní fámìlì lamẹ́ríkà Orúbèbè ẹ ti gbàgbé Orúbèbè ní twenty fifteen tí jẹ̀gá ti ń ka election lọ́wọ́ tó Orúbèbè tó rú bí ẹmu báyìí tí ń hó bọ̀bọ̀bọ̀bọ̀ tí ń hó bọ̀bọ̀bọ̀bọ̀ bíi lágorí ẹ̀kọ́ ọlọ́run ló ní kí ọlọ́run mọ bó ṣe máa ń ṣiṣẹ́ rẹ jẹ̀gá ni lọ́lọ́run fi ṣe gàrí tíra wa ń gbà náà títa Amẹ́ríkà ń gbà tó Orúbèbè tó ń ru Orúbèbè ó ń ru gan ó sì ru láti Nàìjíríà ó tún lọ ru ní Amẹ́ríkà ń bẹ̀ èmi sì mọ mo sì láìkì Trump o èèyàn gidi mo pè àṣẹranko ni àṣẹranko ni bàbá ah! bí Trump ṣe wà Nàìjíríà ló yẹ kán lè sí kán fún un nílé lóko ọba káwọn Tinubu fún un nílé lóko ọba ìwárí o yàtọ̀ sí tó bá yẹ pé dúdú ló ṣe nǹkan báyìí wọ́n ní black ní àwọn dia animal àwọn white wọ́n sì elect ẹni wọ́n ṣèrí ìdìbò ni ẹ mú ẹ̀rí wá pé wọ́n ṣèrú ìdìbò ni ẹ mẹ́rìí wá ẹjọ́ lẹ bẹ̀rẹ̀ sí rò ẹ kàn sáà sọ pé wọ́n fraud wọ́n fraud electoral fraud electoral fraud evidence dà ẹnu lásán wa máa dún yànmùyànmù téèyàn bá ní kéèsì tán bá gbé lọ kóòtù ẹ bá òun ẹfídẹ́ǹsì dání ẹni ẹgùn nǹkan tó o bá ti kódà kó o mọ̀ pó ṣẹlẹ̀ tó o bá ti lè rẹ́fídẹ́ǹsì wà á dákẹ́ ni táwọn dẹ̀dẹ̀rìn kó bá sọ̀nsìn wọ́n á ní ṣe Trump ló rán àwọn èèyàn tí wọ́n lọ protest yẹn Trump ló rán wọn because nǹkan tó o bá ń sọ ọ̀rọ̀ tó o bá ń sọ ó máa determine báwọn èèyàn ṣe máa wùwà bó ṣe wà yẹn tó bá ṣe pé ó ti sọ pé ah election ìbò ṣe ti lọ wẹ́ẹ́ mo ti gbà fọ́ lọ́hùn ká ṣe ṣúwá but ó gbà báwo làwọn supporter náà ṣe fẹ́ gbà so ìgbà tó gbà náà làwọn supporter fi wò pé ó yẹ káwọn bọ́ síta pé káwọn lọ body language yẹ n ló send àwọn èèyàn sí ìgboro tán fi fẹ́ da ojú kínní ojú tèmi sì fi wò ó fẹ́ dojú ó fẹ́ gbàjọba ó fẹ́ jàjọba gbà ni nígbà tí wọ́n wá múra kankan báwọn àwa tá a ṣe tó ṣe pé àwa adéwọlé olúwafẹ́mi tó ṣe pé jẹjẹ ẹ̀kọ àti ẹ̀fọ́ lásán là ń jẹ ìwọ ti lówó o tó ṣe pírẹsidẹ́ǹtì ẹ̀kan ìwọ nìkan náà dáyé fún ni o ṣe president kan tó ní dandan ni kó o ṣe lẹ́ẹ̀kejì àwọn wo ló ń parọ́ tẹ̀ tọ́nà ti sọ àwọn prophesy kan ẹ̀yìn yóò wọlé ẹ̀kejì yóò ṣe kíni kíni bí prophesy ṣe wà yẹn is fifty fifty nígbà míì tí prophesy mi bá wáyé tí ẹ̀ bá sọ́ra kó work towards it prophesy yẹn ò ní come to pass wọ́n fi àdúrà bíi prophesy wo ìwà ẹ̀ ó lè change the prophesy bẹ́ẹ̀ ni ọlọ́run lè make promise lórí ayé ẹ ìwà ẹ kódà tó ṣe ebi ọlọ́run ló promise eli eli ó sọ fún eli pé generation ẹ ló máa máa wà lórí priesthood ìgbà tó fọ́nbù ìṣẹ́jú mélòó lọ́lọ́run fi ó cancel kínní yẹn dànù you may be promised you, God can choose you you can fumble along the line ọlọ́run lè pèèyàn kó dé kó dé kó dé ebi ọlọ́run ló pe eh, Saul Saul was anointed ọjọ́ tán anointed Saul ó ń speak in tongues that's why ti David fi respect ọ̀ǹtì tó ku pe ẹni àmì òróró ọlọ́run so ọlọ́run lè pèèyàn kó fìyàn síbì kan o lè fọ́n bù o lè fọ́n bù ọlọ́run lè pè ẹ́ ó lè fọ́n bù bọ́lọ́run bá pè ẹ́ so ọlọ́run lè pe Donald Trump ńgbà tó débẹ̀ kó dìre kò support gay kò support abọ́sàn ńgbà náà wọn kọ ìwà Donald Trump wọ́ọ̀sì ju gay lọ ẹ ẹ jẹ́ mọ̀ súnmi lọ́rọ̀ ẹ̀yìn èèyàn nu wọ́n lè mọ̀ wọ́n pé ṣé gay nìkan ní ọlọ́run àpáàdì ni irú nǹkan tí Trump ṣe èrò ìwọ èrò ọ̀run àpá ìwà èrò ọ̀run àpáàdì ni process tó ti bá tí wọ́n ti ń ṣe látọ̀dún gbọ́n o wá fẹ́ change ẹ̀ o fẹ́ dabarú ẹ̀ ah, it is not done it's not done gbọ́n àyẹn disappoint mi ẹja padà sí Nàìjíríà wa Amẹ́ríkà ó kàn yẹ pé torí bá ta Amẹ́ríkà ó ṣeé ṣe kí gbogbo ayé kan fara gbá ń bẹ̀ n tó bá kan Amẹ́ríkà ń gbà míì mọ̀ pé bọ̀ìbọ̀ì Amẹ́ríkà ní Nàìjíríà n tá fi mo fi regret pé mo lọ sọ́dọ̀ wọn nìyẹn a ní láti sọ. So láti sọ ṣùgbọ́n thank God Biden bó ṣe jẹ́ mùmú tó ó mature òun ló sọ pé this stupidity has to stop kò dẹ̀ sọ jù bẹ́ẹ̀ lọ bó ṣe yẹ kí president máa ṣe nùgíṣe kéèyàn máa ṣe bíi MC Olúọmọ kó lóun president nonsense ẹ jẹ́ ká sẹ́mu mú ká padà. ọlọ́run ló fi ló máa ń fi irú ẹ̀ ràn wá àwa kí la rí gbọ́ náà ni wá kí la rí gbọ́ àti bíi tójúbọlé nǹkan kan kò sí bẹ́ẹ̀ jìnnà síra wọn bọ́lá ń fi rán ni. Ah, mo rí bọ̀bọ̀ kan náà láìpẹ́ òun àti àǹtí kan náà ń jà jẹ́ kí ló dé ah, ọ̀bọ̀ yẹn ó láǹtí yẹn ó ló jókòó lé nǹkan mo rò pé ibi tó jókòó lé bóyá bí eruku àbí nǹkan kan wá wà ń bẹ̀ ẹ̀yin náà ti ẹ ti mọ̀rún nǹkan bá wọn ni àǹtí ẹ dúró ẹ jẹ́ ràn yín lọ́wọ́ o ló bá sì fọwọ́ gba kíní àǹtí pé ah, pàpàpà báyìí the next tó lò máa rí ó láfi fọ́tì lónìí ah ebi mo ń ràn yín lọ́wọ́ ni ẹ̀yin lẹ jókòó lé nǹkan tí mo sì ní kí n bá ń gbọ́n ṣé ṣé ìyún tó ti dìjà ni mo ní ìwọ náà atẹ́nìrè mo sábà wọn sẹ́tù rẹ̀ kọ́ àbí kí ẹ ìyẹn gbé àgbà gbé kànyàn bí ṣe mọ kànyàn náà nu ó ṣe wà nìyẹn ẹ jẹ́ ń ráríwọ abala entertainment ah bá máa gbé kó ṣe dárò aró èèyàn tó bá máa lùkò kó ṣe dárò ó sùn o ẹni bá mọ lékelèké kó ṣe dárò ẹfun èèyàn tó bá mọ madam Fọlákẹ́ kó bá wa ṣèdárò ẹni rẹ tó lọ òrìṣàbùnmí lọ lárúgba òun ìlérè kádóré rìn ó dìgbò kádóré fún ó dọ̀dàn kátúntò rèèyàn bí òrìṣàbùnmí ó dojú àlàláyé gbogbo àwọn ẹgbẹ́ òṣèré náà ń ṣèlédè lẹ́yìn rẹ̀ bọ́lájà musan bàbá láti wọ́n ń ṣèlédè lẹ́yìn rẹ̀ jíde kò sọ́kọ gbogbo wọn náà ń ṣèlédè lẹ́yìn ẹni rẹ tó lọ mọ̀mọ́ wa mọ̀mọ́ òrìṣàbùnmí fọlákẹ́ ó dìgbére ó di gbèrè òkun ah ó lágbára ikú àlòmọ́ǹtù ó mọ̀mọ́ ó ó ó dàbí nǹkan o ó dàbí nǹkan ó dàbí nǹkan gan ni ìyá tún wá lọ́nu màmá Fọlákẹ́ Àrẹ̀mú wọ́n lọ nìyẹn kò láàrin wákàtí méjìlélógún tí màmá lọ ẹ̀gbọ́n wọn náà tún tẹ̀lé ẹ̀gbọ́n wọn tó jẹ́ eh, sport director ní technical director fún basketball ní Kwara State àwọn náà wọ́n tún jáde láyé hmm. tọ́ kọ́lọ̀ ń ṣàánú àwọn ọmọ tí àwọn olóògbé fi lẹ̀ kọ́lọ̀ ń bá wa dáàbò bò wọ́n màmá fọlákẹ́ àrẹ̀mú yìí òrìṣàbùnmi àwọn náà jẹ́ ìyàwó sí àwòrò bàbá jimá aliu bàbá jimá aliu kú ní bíi oṣù mẹ́rin wọ́n wò pé ah, ẹ̀ràn sì fẹ́ ra wọn mọ̀ àbí irúfẹ́ àtẹ̀léǹtẹ̀lé lọ́rùn wo wá túnú oṣù mẹ́rin síra wọn tọkọ tìyàwó ẹ̀ kúkú fẹ́ra yín mọ̀ wọ́n sínú ilé ara wọn mọ́ àbí bò ló ajẹ́ kọ́lọ́hún kọ́lọ́hún ṣàánú wa. Hmm? ah ó lágbára o n tí mo rí lórí kinní ó yà mí lẹ́nu mọ́ńkélé <laughs> àdìsẹ́fíndé táwà ó sì lọ sóde ó sì bẹ̀rẹ̀ sí í kó ẹran ó kò sínú bébà báyìí ní ah, fọ́tò nísìnyí kó ẹran pamọ́ báyìí ní kẹ́ran pamọ́ báyìí dìdìrí mọ̀ bá ní lágbàlagbà kékeré ní ti bá nílò ẹ dákun èlò náà wá ń ta kílò síkìn kí náà fi wá dé síkìn tí mọ̀ ń kele ò lè rírà nílé a sì sọ fún ọmọ nígbà náà tán bá ń fẹ́ wọ́n lé ẹja bá ń yọ wọn ní gbọ́ ǹjẹ́ kò yẹ kán ti yọ ǹjẹ́ kò yẹ kán ti yọ lójú wọn tí hmm? ò yẹ kán ti yọ wọn rí yọ wọn yọ wá bá wọn dé wọ́n sì máa fi kíní ń ṣèyàn o wọ́n sì pọ́n fi ṣe àǹtí ni torí níṣà yà mí lẹ́nu ni lójú pàtí ṣé kò mọ̀ pé kámẹ́rà wà ń bẹ bí ò tiẹ̀ sí cctv kámẹ́rà ṣé èèyàn ò ṣe pàtí kó mọ̀ ní kámẹ́rà tí ó kámẹ́rà rẹ̀ ọ̀hún à ń jí chicken ọlọ́run ó lágbára o. tí wọ́n fi àdàgbà tètò tòní rọ̀ sí ni mo dúpẹ́ gan ni oníyàn ṣe ọlọ́bẹ̀ ṣe gbogbo èèyàn tó jiyàn tó bá wà jiyàn ẹ ṣe a kò àìbínú títí dìgbà míì tí wọ́n tún máa bá pàdé lórí ètò kí gbọ́ orúkọ mi ò yípadà adéwọlé olúwàfẹ́mi ni mò ń jẹ́ ọmọ òpó kọrọbìtì kọrọbìtì ọmọ òpó kọrọbìtì kọrọbìtì òpóròsọ òpó gbàjá ilé baba tí aná ti ń rogi lásán kẹ̀kẹ́ mi ta dídùn aṣọ lè dìdì èèyàn ẹ má jẹ́ ń gbàgbé àti ìyáálé ìyá mi ìyá mi ọmọ ọlọ́fà mọ jọ ọmọ lálọ́ mi ọmọ abẹ́sojúkọ ìjàkan ìjàkan ìjàkadà gidi lóró tọ̀fà <laughs> ah, títí gbà tá a tún mọ̀ fi pàdé ẹ̀yin èèyàn